àwọn ayawa àwọn ọmọ wa mọ́yọ wọ́n lẹ̀ náà kẹrẹ̀ àwọn àfá àwọn ọmọ kí wa mọ́yọ wọ́n lẹ̀ náà kẹrẹ̀ àwọn ànáwà àwọn ọ̀rẹ́ wa wọ́n lẹ̀ náà àwọn ń bí ọ nínú àdáni kàṣe rẹ ìlú ìjẹ̀bú òde hot àti gbogbo lẹ̀ ìjẹ̀bú àmàdán ọba dẹ́dà mọ́kànú rẹ̀ kó mẹ́ o àwọn ń bí ọ nínú àdáni kàṣe rẹ bàbá gbogbo ilẹ̀ nínú ìlú táàtì ń ọba dẹ́dà kọjọ́ kọjẹ́ pé mú òrìwà kó dẹ́yìn sáàlì mìíràn rọ́ọ̀nì mìíràn mú mùsàfẹ́yìn jẹ́ àti bẹ́ẹ̀ fún wọ́n rà ní kàṣí rẹ̀ bá ní kún wa àtàwọn àti gbogbo àwọn líìgì pátá ọba dẹ́dà mọ́yọ̀ ìfọ̀kọ̀balẹ̀ rẹ̀ kó nú ọ̀rọ̀ wọn àwọn tí bàbá ìmáàmù a wáyé tó pátá ní ẹ̀ẹ̀kan lóṣù bàbá ẹ̀ẹ̀mẹ́ sáré o lọ́ra díẹ̀ kà tó bẹ̀rẹ̀ tó bàbá nǹkan àgbàtàn tó wá sọ sí adé pé bàbá náà ti fún pé àwọn bọ̀ bàbá àjíǹdì ara yọ́ jẹ́ o ẹ̀ẹ̀ni sí ààrẹ o ikú ò ní máa kú o àwa náà ní tọrọ tí a ń bẹ ní ẹgbẹ́ iná wípé ọba yóò àgbà ní àǹfààní o ọ wá tó gbọ́ àwọn búrọ̀sì wà níjòkó àti àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ wa náà wípé bóò láti lékún lọ́rọ̀ ẹ̀sìn wa o náà láti jókòó yìí ó sì jẹ́ kan nínú ti máa ń rí ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọba dẹ́gà ọba dẹ́gà má jẹ́ kí wa ní ó di o bákan náà kí àwọn

أرسله له بمعجزات أرسله له بمعجزات بإسكان السين في الوزن أرسله أرسله له بمعجزات أرسله له بمعجزات ظاهرة للخلق باهرات ظاهرة للخلق معيرات ظاهرة للخلق معيرات ظاهرة للقلب وخص من بينهم محمدا وخص من بينهم محمدا وخص من بينهم محمدا وخص من بينهم محمدا وليس بعده نبي أبدا وليس بعده نبي أبدا وليس بعده نبي أبدا وليس بعده نبي أبدا فاطلعوا على جميع من سواه فاطلعوا على جميع من سواه فهو الشفيع الحبيب للإله فهو الشفيع والحبيب للإله فهو الشفيع والحبيب للإله فهو الشفيع والحبيب للإله ọlọ́gbà ni sàfáà lẹ́sàn olóore o ibi adé wọ́n wá fẹ́ máa sọ̀rọ̀ nípa annabi sallallahu alaihi wasallam nígbọ̀ jẹ́ wípé arúkúnù arọ̀kínù téèyàn fi ma wọ̀lú islam tó náà ni la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam méjèèjì ẹyọ̀kan náà ni wọ́n ìgbàlódodo tẹ́ pátápátá pé ìjọsìn ọ̀tọ̀ sí ọba mi àfọ̀bàdẹ́dà kéèyàn ò sì máa ṣiṣẹ́ tọ̀bẹ̀ àdúà ìjọsìn ni a gbọ́dọ̀ pé nǹkan mílì ní ọlọ bàbá mi ẹmọ́sùn lọ́rùn táyé ìrìṣẹ́ o orí mi rè bó ṣe yọmí lóṣùtọ́ lọ́nu ó tún yọmí lánàá orí wo ní yọyìn agbọ́yùn ta mo fi wá dọ́lọ̀ yẹn mà Muhammad Rasulullah tí a bá wá ń sọ fún a wípé tó kù bá fẹ́ kú kọmọ̀ sọ pé la ilaha illallah la ilaha illallah ó ní lógó fún aṣàhádàtáni la ilaha illallah mọ́rún sọ́lọ́sọ́lọ́m gbogbo ẹn bá fẹ́ jẹ́rì láyé tí ẹn kan húrẹ̀ rẹ̀ man kana akhiru kalami la ilaha illallah gbogbo ẹni tó bá jẹ́ pé tó wí kẹ́yìn láyé olóyìn láìrẹ̀ náà yóò wá jannah kìí ṣe láìrẹ̀ nìkan yóò máa wí o. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah mọ́sọ̀rọ̀ sọ́rọ̀ torí pé láti láyé lọ́dọ̀ mọ́sọ̀rọ̀ sọ́rọ̀ òun ni ẹyọ kan rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ dà sọ wọ́n wà tí wọ́n ní application wọ́n ni à sáwọn gbọ́n ìntà àgbàlérò òní láìláha ìlàlá Muhammadu Rasulullah sallama kílẹ̀ ríwá ẹnìkan bẹ ó ṣọ́rọ̀ ní ẹmbá wí láìláha ìlàlá Rasulullah sallama tí ìjáde láyé tọ́jẹ́ tó wíkẹ́ ìnà yóò wà jẹ́nà awárí ẹnìkan tó wí lẹ́ẹ̀mẹ́ta tí ó dì ní wà jẹ́nà kí ló sì sọ a ní ẹjá lọ sínú suratu Yunus ọlọ́run ni أعوذ بالله من الشيطان الرجيم وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ọba dọ́dà ní fíráùnà pàwọn yẹ̀rẹ̀ lẹ́yìn wọ́n lọ wọ́n lọ àwọn pàṣẹ fara bí Mùsá wípé ẹgbìrìb bí a sọ́kàl báhàr nígbàtẹ̀rù ń bá wọn ṣe ń wò fún mùnà fẹ́ gbégbà ọya pípapọ̀wọ́ rẹ̀ na omi wọ́n pàpá na omi fanfalakọ̀ omi yẹn pèsè méjì lójú ẹsẹ̀ fàkánà kúlù fíríkín kàtọ́rì láàrin apá kìíní àtàpá kejì ọwá dàbí òkè ńlá wọ́n rìn lọ ilẹ̀ rẹ̀ ti gbẹ nǹkan kò yẹn lẹ́sẹ̀ nígbà tó di pé àfíráwọ́ náà rí ọlọ́rà ẹni tí ó kẹ́yìn ọ̀bà èyí tó kẹ́ inú tán fílọ́nà ó ti wà ní ìparí omi ọlọ́run ni Musa tó pàpá yẹn ti mẹ omi padà ó fi na omi omi ń sì tẹ́kí ni ó ọ̀pàdé ma wọn ájúrọ̀kà olùgbọ́rọ̀ títẹ́ ti bá fílọ́nà títẹ́rì ó ti dé bá ọlá àmì fẹ́rọ̀ pariwo ó ní ọlọ́run ìmìnà ti gbọ̀gbọ́ báyìí mo gbà tẹ̀ pátápátá annáwó láìláà ilẹ̀ lẹ́bìí ìgbàgbọ́ àkọ́kọ́ nù ká ní mọ́ gbà mọ́ gbà pé ọba táwọn bàdísọ̀ inú ń pè lẹ́yọkẹ́ yìí mọ́ gbà pé bẹ́ẹ̀ náà lórí ọ̀dẹ̀ lẹ́ẹ̀kejì wà ánà mínẹ́lì mùsùlùmí mo kéde lónìí fún gbogbo ayé èmi náà ti dẹ o wà ánà mínẹ́lì mùsùlùmí ó wí lẹ́ẹ̀mẹ́ta ọlọ́wọ̀ wà wọ́n ni ń tọ́fà ọ̀kan nú ẹ̀ ni pé gbogbo gbàtí a máa sọ pé kí ọ̀sọ̀ láìlára lọ kọjẹ́ pé ni ó wì káyìn láyé tọ́ bá wí tọ́ jẹ́ pé ń gbò wí ó ti rí ikú tí ó sì ṣe ìsìláàmù tàjú kò sí láǹfààní náà وهذا الذي جاء من عجاز بن عمر رضي الله تعالى عنه إن الله يقبل توبة أحدكم ما لم يبرغ ọlọ́run ọmọ gbàtúbẹ̀ ẹnìkọ̀ọ̀kan yí tí è bá ti ṣe wípé ẹ̀mí rẹ̀ ti gbogbogbò rẹ̀ ti ti irúkú tí wá ń pòkò ló tí ọba tí ìṣẹ̀lẹ̀ tí bẹ́ẹ̀ ọlọ́run yàn ṣùgbọ́n tó bá ti pé ti ríkú ọlọ́run gbàtúbẹ̀ mẹ́ ti ti ríkú ti ṣùgbọ́n wọ́n wà lè dìfẹ́ǹtẹ́tì láàrin méjèèjì a wà máa pé ọlọ́run ò bàbá sọ́gbóyì ó wílẹ̀ rẹ̀ ògúngbà tó fẹ́ kú o ṣùgbọ́n wọ́n lọmọ kókó rẹ̀ bá ní tò síbi tọ́ yẹ bá ní tò síbo torípò ọmọ tọ́ yẹ jùwà lọ kí ẹ̀ bá ti eríkú tó wí kò sí ráǹfààní mọ́ ṣùgbọ́n tí ó bá ti eríkú tó wí ó sí ráǹfààní àwọn ìmọ̀ ní fíráúnà ti rí kú no going back kò sọgbẹ́ kẹ̀kẹ́ mọ́ ọwọ́ ansẹ́sẹ̀ ń sọ lọ́lọ́n fi dọ́ọ̀pọ̀ àti ẹgbẹ́ àálẹ̀ àánà nígbò ó ti bọ́ fátà amúrù lẹ́ìtà kùsùn tọ́jọ́ mọ́ ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ míì ni pé fíráúnà ọ̀gbọ́lọ́ gbogbo tó wíhun ń tara rẹ̀ ni wọ́n ní kí ló dé torí pé tó èrí kú tí kú ẹgbẹ̀mí rẹ̀ kò yé máa sọ̀tẹ̀ ànàbí Mùsá kọ̀gbàrí Mùsá gbọ́ wọ́n ní kí lẹ̀ rí wọ́n ní jẹ́ àkọ́ sọ wípé hátà ìdá adọ́ka olùkọ́rọ̀ kọ́lá àmàntì annahu la Musa gbogbo tó sọ pátá pẹ́lú bí Musa jòjì sí ọlọ́n kò fi rinlẹ̀ kí lọ́nà ọgbàtẹ̀ jáde láyé a jẹ́ pé wọ́n tó mọ́ sọ pé la ilaha illallah wọ́n ni mọ́rọ̀ sọ́rọ̀ nínú ọmọkọrẹ la ilaha illallah ni ìwé kan la ilaha illallah ni àwàmọ́ onímọ̀rọ̀ sí láyé kò ìyá òsì lọ́pọ̀lọ́ tí a kìí ṣe mùsùlùmí o jama'a yóò wù mí máa pè wà báyìí kọ́ òkú wa ní lẹ́rẹ̀lẹ́ òsọ̀bá fẹ́ kú kí ní ká mọ́ kọ́ o ẹ̀yìn tó jẹ́ pínlẹ̀ lọ́lọ́ wíkẹ́ yóò wà àlìjẹ́nà bóòlè yóò tẹ wí gbogbo ẹ̀ tọ́lọ̀ bá fẹ́ mọ́dọ̀ ní wa yóò máa wí kalẹ̀ ní o bí bàbá ìṣẹ́wí kọ́ bá ń sàríkún dáadáa rẹ̀ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا تعرف أفوان سواتي فا سوى سوى فا آه صلى الله عليه وسلم يوضو إن تعمى ولي لا إله إلا الله كن إنصاف واو أشتي رحلي كن إنصاف واو لا إله إلا الله مرسل الله مج مجي جوا يوكا جونيا kò sí ọba kan tí ìjọsìn tọ́ sí ṣùgbé ìjọsìn àwọn èèyàn ọmọ pọ́pẹ́ká àdúà ìjọsìn ni ìbẹ̀rù ìjọsìn ni ìmọ̀ tàmà kí ọmọ ara kankan pé nǹkan ìlò lè ṣe ìjọsìn ni ta la gbọ́dọ̀ kó gbogbo ẹ̀ lè lọ ọba adẹ́dà ni o wọ́n ni wá kí ló dé tí wọ́n náà fi dáwó nínú owó tí wọ́n fẹ́ fi ṣe tí wọ́n fẹ́ fi gbé oòrùn ilé wọ́n yóò sì mẹ́rin ṣùgbọ́n oòrùn <laughs> oòrùn náà lórí wà máa jẹ́ bẹ́yìn ọ̀dáwó èyí olè àmìlọ́gbò ọdún yìí káàkìlà máa bẹ̀rù kó jẹ́ ìbẹ̀rù ń ta ọ̀rọ̀ ta mọ́ bí sí bí kọ́ sẹ́wọ̀n àfọ́ ọ̀bà máa bá ní farabalẹ̀ sàlàyé àwọn èèyàn ò ní mọ́ tí wọ́n ń kọ́ fáwọn o ẹ̀rẹ́kùn ẹn tó gbà pé dídá tó ń dáwó oòrùn ìlọjà àwọn ó fi máa lọ déédé ní ọdún yìí ẹ̀tọ́ ta ló gbé fóòrùn ẹ̀tọ́ ọlọ́run ta ní máa fún yàn lọ́mọ gbogbo súnú òsìjú oṣù méjì lọ áàfùnyín lọ́mà fún ọ̀sọ́ pé yóò bímọ áàfùnyín tí èsì ni máa fún ìyànlọ́mà ọ̀yẹ̀ kẹ́yìn ọ̀gbọ́yé mẹ́ pé nínú àmà tí èsì kó sọ́dọ̀ wọn kí ń ha ibẹ̀ nẹ́tẹ́gínlẹ̀ torí pé àwa mùsùlùmí àsìkò táà gbọdọ̀ dákẹ́láwà ká ma kéde òdodo tí mẹ́lọ́dọ̀ wa tó jẹ́ pé ìlú fi lè rójú lóbi ráyè ó ní mo máa ń sọ ọmọdé tuntun sọ èyíkéyìí nínú ọmọ àjọ mi tó bá ní àdúrà nìkan ló fi ṣe máa lè dànù torí mi lè jìrì lárẹ̀ wà gbẹ́bú wà jẹ́bú wà mẹ́bú bí ṣe ń wìnà gbogbo ẹ̀kọ́ ládùá confam ó níbi tádùá lè jẹ́dé àwọn àjẹ́ kan bí àdúrà ọ̀ràn wọn ìwọ̀n náà jẹ́ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn tó ń bá wá rí ọmọ lẹ́yìn tó ń sọ wípé tọ́fẹ́ máa ṣe Jesus Jesus Jesus only Jesus Jesus Jesus olówó lè dànù torí pé wọ́n sọ́ọ̀sì lárẹ̀ nígbà yé bá ṣe tó ń gọ ọgbàdúrà wípé tí ìbá ṣe báyìí kàbáyà ó ṣe mí ọba adẹ́dà nìkan ló ní jẹ̀má alálẹ̀ lómí ìlà tó fi fọ́lọ́lẹ̀ ó tó ṣètọ́ pàdúrí tó jí padà tájí ọ sí ọba adẹ́dà ní tí a bá kí ọba ti dúó èyí tó kùnrin Muhammadu Rasulullah afọ́wọ́ fẹ́ máa sàrẹ̀ wípé adẹ́bìnrin Ọba alẹ́dàrá wọn òjìṣẹ́ tí a pọ̀. One thousand and twenty-five wọ́n ni ni àwọn àbíyá. Tí ọ́rà ìǹkẹ̀kẹ̀kẹ̀ tí ọ̀tò tẹ́ẹ̀lì ilẹ̀ àwọn rúsúlù. Ẹni ilé mú ìdàlọ́. Báwo jẹ́ ìṣẹ́ wá pọ̀ tó ọba adẹ́dà rán wọn bí mọ́ jìzá tí ọba ìní máa rán wọn nẹ́bí rẹ̀ pẹ̀lú àwọn èèmà tó jẹ́ wípé àwọn tí wọ́n jọ lògbà wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n náà lè mú èèmà wá tí ó wà rí bí ìtọ́lọ́un tó fún àwọn nẹ́bí rẹ̀ tàbí tí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ Allah subhanahu ẹ máa wí mọ́lọ annabi Musa ọlọ́run ọ̀pálàṣẹ pé lọ gbígi máa bomirí ṣe ìgbè tọ́lọ bá pàláṣẹ wọ́n ní kún fẹ́ àkótọ̀ láti dámọ́ lójúdé bí igi lójú ẹsẹ̀ níbi ìpìlẹ̀ sí àtọ̀ látìlẹ̀ omi títí ń bú sí kí èso mi láfẹ́ fún rẹ̀ lọ́lọ́ gẹ́gí fún ọ̀lọ́gbẹ́ ó fi sọ̀pá ní mọ́ fi tilẹ̀ tí àwọn ẹran rẹ̀ bá ń jẹun nígbà míì tó bá dẹran lọ tẹ́nu ọ̀bà tó ewé mi yóò fi pàpáhùn yóò fi kọ́ ọrùn gíun yóò fi wọ ewé wálẹ̀ fún wọn bọ́bá ní ìkàtọ́ lè pa àwọn ẹran rẹ̀ lá ó lè fipá òun lù ọ̀pá nọ́mà bí yàn ṣe máa lù ọ̀pá ọba dẹ́dà wa ń bí léèrè lẹ́n tó ti mọ gbogbo nǹkan tẹ́ wípé àbọ̀ sọ̀rọ̀ anúbùsọ́gbàtí pọ̀ òyìn rẹ̀ lọ ìyàwó in kó wọn lọ ọwá jẹ́ lẹ́ìlàtín ṣáàtíà òòrùn tí ọyẹ mú òtú mú wọn anúbùsọ́wọ́ ń wọ́n kẹ́kẹ́ lọ́ọ̀kan òun pè ní iná ẹjẹ́ ìdébẹ̀ ilọ́fà tó fi jẹ́ wípé gbogbo ẹn tí sí kan tí ó wà lè sọ tí ò ní jẹ̀bi ń bẹ̀ àfẹ́ntí nǹkan bá yeyekeyeke ó dídí ọ̀jọ̀gbọ́n yóò di ànábì ọlọ́run tí èmọ̀ fún wọ́n di ànábì ọlọ́run ìwò nǹkan lọ́ọ̀kan gbogbo tẹ́yàn bá ń wò lọ́ọ̀kan tí bá fi ń dájọ́ in tójú ẹ̀ bá kàn núbìnú ọlọ́run àtọ́fà rẹ̀ ni o ni tọ́kà ń sọ ni

mo fi máa ń wọ́ oúnjẹ súnmọ́ àwọn ẹran mi kọ́nà wà níyà tí a máa rúgbù kọ́rọ́ bó tó fi ṣe nǹkan mí tọ́kọ̀ jù bá ń lọ kọ́nà alùkúyà ya Musa pàtàkì èèyàn mú káàkì fún ara rẹ̀ tọ́lọ́bẹ́ olóbẹ̀ olómọbí kama sí ìlọ́bí ayáhùn nínú ayà mi ọlọ́run ní ka a nà á jánún ọ sọ pàpá yẹ lẹ̀ ah, ọlọ́run tóbi o ah, jẹmọ́ ọlọ́run tóbi o ẹ o ń kálukú ó sì gbádùn ọlọ́run bọ́ bá ṣe tóbi ní ìsàlẹ̀ ọkàn rẹ̀ ọ sọ pàpá lẹ̀ pàpá bí ejò ńlá rápàtì ṣùgbọ́n níbi movement yẹ ṣùlbánù bí ejò kékeré bí movement yẹ ṣe mọ́ ń fà tẹjò ńlá tí kíkí rẹ̀ ju òpó mọ́sáàsì lọ kápòlópò mọ́sẹ̀ márùn tó wá jẹ́ wípé tó bá fẹ́ sáré káàbá dìbí kátọ́lá jùwáyì ó ti láti bí bíjọ́ ṣe ó ń gbéra ju ejò kékeré lọ sẹ́rì pé nǹkan méjì tí ọ̀ papọ̀ ìrọ̀lọ́n papọ̀ nǹkan tó ìwọ̀n eré ìwọ̀n fi múfù bí múfù ọkọjá ọpọlọ ẹ̀dọ́ gbàkùkọ̀ lè dára gbé wà gbéra bí pépà wàlá múdìbìrọ̀ ẹ̀rú bà musa kúnnà àwọn àtọ́kọ̀ mú kọ̀kọ́ para ọgbọ̀rọ̀ bẹ̀rù sánú ìlú àṣírọ̀tà ìkúlà a sọ di bó ti wà padà pàpà náà ni ó di àbí òsá ti mọ̀ báyìí ó di pàpà ẹwà máa wùgbọ́ lọ́hun ìjọ tí ìtọ́lọ̀ fi hàn tí ó àwọn sáhárọ̀ fíráúnà náà máa sọ pàpà nínú òsìsí wọn ni tí ó di ejò ejò kékeré ni máa dìí

ọlọ́wọ́ alàmẹ́lẹ̀ ó sì bí ejò gangan tí sáà tí ń sá èrè bí mọ̀nàmọ́ná tí tàwọn sáhárọ̀ bí ejò tí wọ́n bá ti ní bí ojú wa ní ti ń dàbẹ́ ojú rí o tí iṣẹ́ bá ti pè ní idẹ́ kèése ríìlì alìjẹnu ni ó wà in tó ń dẹ́ bá fẹ́nu ẹ̀ sọ jáde ó ti di wà látàrí jẹ̀nù lọ́rùn o ni wá gbé fọ́tò rẹ̀ àwọn tí ọwọ́ fi hàn kí lè lórí tọwà ìpẹ búrẹ́dì búrẹ́dì náà lẹ́mọ̀ wò fóònù lò sí mù lọ ṣe ń tó sọ tó tí tí gbẹ̀gbẹ̀ bá ń sọ bá ní pé máa ti sọ fóònù yìí máa sọ ní búrẹ́dì ní ìsìn tọ́bà kí wọ́n bẹ́ aṣọ yọ́n pọ̀ jẹ̀lújọ́wújẹ́ no agreement tó láàrin àti ṣẹ̀ìtàn in tí ọba ti ń fẹ́ ní màá ṣe fún ọ ṣé wọ́n náà ṣe ń táwà náà bá ń fẹ́ ó ní oun ti báyìí lọ rẹ̀ bí ń gba òkúta ì fi síbi iye ní ìwé àtọ̀bá wọ̀nù yàrá ìdí òfìsí ṣùgbọ́n rí pọ́n forí balẹ̀ fún ojoojúmọ́ kó o sì máa pè rẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀n ah bàbá wa tó kọ rẹ̀ àlọ́ọ̀dọ́ bàbá rí kí wọ́n dáná lé bàbá wọ́n ìdáná bàbá máa bí ẹnì kọ̀ọ̀kan lérè pé kí lẹ fẹ́ jẹ ní wọ́n àdẹ́wò fún ẹlòmí olóò fẹ́ jẹ fùfú ẹlòmí olóò fẹ́ jẹ yán àti gbẹ̀gìrì ẹlòmí olóò fẹ́ rọ́ àti ẹ̀fọ́ ló fẹ́ gẹ́gà nígbà bàbá wọ́n yìí kágbó tí wọ́n kà láti tẹ̀jú márùn tí wọ́n bá ń lọ rè jí ọbẹ̀ ẹ̀bù nílẹ̀ alámúlà à ń parọ́ fún kálukú ẹgbúnmọ́lọ́un kèése gbogbo owó téèyàn ò rí members of náà yọ mọ́yàn la àjẹ̀nú yàn yọwó bí wọ́n ti sọ wípé àwọn nídìí kìníkà pàtàkùn èyí tó bá ju tó lè rí bọ́sọ̀ ọ̀bùlọ ní ọ̀sẹ̀ wà lọ jí báńkì wọ́n sì ń dà lérú wọn wá máa tọ́bẹ̀ tọ́bà ti ẹ̀ lọ́rẹ̀ tọ́bẹ̀ ní yàrá ìyàlé tó sì kọ yọ́nà fine yóò wà mú òróró yóò wà fi la títì lọ sí yàrá ìyàwó òun kà fúsì lọ pọ́sájẹ́ ti lọ kírun àwa ń bọ̀ ẹni tí a kó ẹran nínú ìsásùn ẹ̀lọ kọ́kọ́ wọlé bó ṣe áwò sásùn ilẹ̀ tí ó wáyìí lọ bá <laughs> ọlọ́run mọ̀ pé ó mẹ́ntí ìsìtẹ́ ìjọ kan

wọ́n ń jíra ìṣìbú nígbàtí wọ́n náà gbé ní bọ́ òdákọ lọ́n sí eégún táà bá jẹ ẹgbẹ̀rẹ̀ tán ó sọ́nà tàbá fẹ́ sọ́nà ká sọ́nà pẹ̀lú bísmìláì tí a lè jẹ̀nú mùsùlùmí bá bẹ̀rẹ̀ padà ẹran táwà jẹ́ mẹ́ ó tún padà bẹ́ fáwọn gbogbo ẹjọ́ ìbá ti fọ́lọ́n sọ dúkìá rẹ̀ èsù lè jí àtẹ́rítẹ́ gbogbo àtọ́tẹ́ wáṣì lórí wáyà kọ́ ló lè ká o èsùn kásọ o wọ́n jí fláwà bù gbogbo ẹ̀kí ní pọ̀pọ̀bù ẹ máa dákọ̀ lọ́gbì أرسل رسله بالمعجبات táa bá wo tàkùn ọ̀rọ̀ wà lójú lọ nínú nǹkan èèmà tó jẹ́ wípé ọ̀ràn lè yàn dátí ọ̀bá gbà nẹ́bìgbọ̀ ọ̀rọ̀ àwọn àjẹnujẹ́ kan kò lè yí aláìláì tí è bá tí ọba dẹ́dà tó rán nẹ́bì tó sàlàyé bí ọ̀rọ̀ wọn ti rí fún wa ọ̀rọ̀ alìyànú wọ́n rẹ̀rí bá ti èèyàn jẹ́ ni mú rẹ̀ yẹ́ ti fẹ́ gbọ́mọ́ ẹrù eléyìn lọ́wọ́ ẹ̀yìn tí rẹ̀ sí ẹ̀ bá ti èèyàn jẹ́ ẹ mọ́ wo nǹkan tí máa wájú àwọn èèyàn lójú ah bàbá wá fẹ́ rẹ̀ ah, àwọn àfáà ti lọ irú kéwòlẹ̀ yá ń ké mọ́ ní ìsìn bàbá ogójì ọdún àtọdún mẹ́ta inú bàbá ní inú bàbá bàbá ò ló bá ń kiri wọ́n kàmù sí abẹ́ àwọn sókè báyìí wọ́n sì máa náwó wọn lọ ṣe bára bí ìfẹ́nà nígbà wà láàrin náà wọ́n a máa lórí bí oṣù kẹ́lẹ́ àdẹ̀bí tí wọ́n ní bàtà yọ́ná kẹ́lẹ́ pẹ́lú wọ́n ní ṣe bẹ́ ọ́ àṣẹ ìyá àti ṣàkọ́tọ̀ ní pé àtún ọ̀bẹ̀ tuntun sí ànábì ń lò wọ́n wá níyà ìwò yáṣà kí lọ àwọn àṣìkílẹ̀ wá máa jẹ ànábì ni àṣùwàdẹ́rì náà ló jẹ wà tábúrú àtomi jẹmọ́ra àbọ̀ ìkàṣílẹ̀ ògbé wà kúrò omi pín méjì pàpá ìkẹ náà ó ní á fi na òkúta ọlọ́run sì ní kójú méjì lọ jáde mẹ́lú bú ẹsẹ̀ kó sì máa tọ́ pàpá ì ó ní á fi na omi padà tómi tó pàjúlé pàpá ẹ̀kùn ìndẹjò ìndìgbá ìndàwó ẹwà mú ọba aláwọ̀ wá kó náà sọ pé òun wá fẹ́ ṣe báwọn nírú tọ́lọ́ ń ṣe ètò bẹ́ẹ̀ èsù níjọ́ tó lọ ń kọ́ ó ní ọlọ́njọ́ mo fẹ́ tọrọ àwọn kẹ̀kẹ́ lọ́dọ̀ rẹ̀ àǹfírìmì ilẹ̀ yóò yóò máa fún mọ́ pa mẹ́ta yìí parẹ́ nínú fi jẹ́ pé nínú àwọn èébú tẹ́ máa bú yẹn èébú kan bẹ tí èsẹ́ èébú kí wọ́n máa pèèyàn lágbáyà kèèsẹ́ èébú fẹ́ ń bá gbọ́ Yorùbá torí ẹni tó ń jágbáyà èsù ni tàndàbà tó láyé nìsù Now, àìkọ̀ fi ìta lágbàyà kéṣù lágbàyà jẹ̀máà Mujiza wà Nabi, ọba adẹ́dà máa ń ṣe ní dẹ̀lílù rìsálà wọn wàsílùkù nùbú wọn alẹ́mì mọ̀ ẹni ìdíje ló jìṣẹ́ kẹ́ẹ̀lẹ́ ẹwọ èmà tí ń ṣẹlẹ̀ anábìnà ọ̀ṣì àgbà ọ̀gbọ́ tó lè sọfá pàtàkì kọ́ lánú kírápùn mi ó bóòdé mẹ́ kó tún lọ́mà ràfúnú asọ́lì sọ́rì anábì sọ́lì kírápùn mi ó tẹ́kí ni ó kọjá dínú àbọ̀tàkì kó sì mọ̀ jẹmáà sí ẹni kẹsọkọ̀ ojú omi rí sájú àdébí lọ nígbàtí ó sì máa wà kí ni a fi ń wà ọkọ̀ ojú omi tá ń wà lẹ́nì tí a bá ní rìn ní òkun òkun dàbí ẹ́fẹ́ẹ̀sì fún nítorí wípé kò sókè lọ rẹ̀ kò sí gímẹ̀ ọkọ̀ ojú omi kan wà tí ìrìn láyé yóò wà rìn níbi tí ẹ parẹ́ tí ẹ sọdọ̀dọ̀ ilé mbẹ̀mbẹ̀ igi mbẹ̀mbẹ̀ òkè mbẹ̀mbẹ̀ òkúta mbẹ̀mbẹ̀ igbá àwọ mbẹ̀mbẹ̀ pàtàkùn ní gẹ́mù gẹ́mù gẹ́mù ó sì rìn ó sì là mọ̀jíza ọlọ́jìnà ni ọba adẹ́dà ànàbí rẹ̀ tẹ̀ ọwá ní kòbúrú èyí sì fi ọ́ sẹ́wọ̀n ìwà jẹ́kẹ́wọ̀n yẹ kó ní òkun mẹ́ta inú ẹja ní ìfi ọtí ṣùgbọ́n àbẹ̀já yẹn sọ̀rọ̀ pé kò gbọ́dọ̀ kan léèbú kò sí jẹ́ lára òru sì ni ọjẹ́ inú gbèrò ló ní lẹ́jà ó sì gbé ọ lọ wọ́n sọ ànábì Yunus sínú odò lóòrùn òkun àkọ́kọ́ ọbọ̀ sínú ẹja òkun ẹ̀kejì ẹja gbé lọ sísàlẹ̀ odò tí mọ́ọ́jù ìgbì títí máa sú kọjá ìsújò ọwá wà ń bẹ̀ tí wọ́n sọ pé la ilaha illa anta subhanak inni kuntu minadh zalimin ọlọ́run sì gbọ́ ọlọ́run yọ sẹ́bẹ̀lẹ̀ ni àti wà tààtí wá rọ̀pọ̀ lọ́wọ́ arúsọ̀rọ̀ rúsùlà gbogbo àwọn ànàbí ìmọ̀ fún wọn láwọn nǹkan àríṣẹ́ mà ànàbí sallallahu alaihi wasallam fúnkà sáfù baiti bí Makka mẹ́ríkà jùlọ fọ́ àjà ànàbí ní Makka ya Muhammad jìdé ọba náà ló ń fẹ́ gbọ́ lálejò èèyàn sùn lẹ́yìn ṣáì wọ́n wájí wọ́n fẹ́ gbọ́ lálejò síbo sánmà lọ́lọ́ ṣùgbọ́n ápìpì rẹ̀ sájúkó tó lọ sánmà ọya bùrọ̀ ọkùnrin o àwọn ànẹ́bí tọ́lọ sájú rẹ̀ ìtẹ́ náà máa gbóre èmi ò ní jẹ èmi ọmọ fún bùrọ̀ ọkùnrin náà wá ń fún tọ́bá tí bùrọ̀kù bá wọ ọ̀kẹ́ báyìí ibi ojú ẹ̀bá dé ibẹ̀lẹ́sẹ̀ bí ẹ̀ ti débẹ̀ wọ́n so bùrọ́kù mọ́lẹ̀ kọ̀pẹ́ rẹ̀ ìrìwáyà wá pé níbẹ̀rẹ̀ ni ìrìwáyà pé níparí ni wọ́n wá gbé wàrà àtọ̀sí fún ànẹ́bì èwo ló wù ọ̀tọ̀ fẹ́ mú ànẹ́bì mú wàrà jùlọ láti òní lọ tí wọ́n bá ti ń pẹ nìkan lẹ́ni rẹ̀ tó sì tẹ̀lé tí wà ànẹ́bì mú wàrà òdí òní sínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀sí máa sọ̀rọ̀ sọ́rọ̀ ìfún wa tí làkáyè bá lè máa wo àwọn kẹ́kẹ́ lára rẹ̀ tí làkáyè wá lè jàre rẹ̀ ìsìláàmù kọ́ ní sọ èyàn pè láàfẹ́ tọ́bá ti wá bẹ́ẹ̀ bọ̀bàtà yóò bọ̀bàtà ọ̀tún sósì òsì sọ́tún yóò wé gélè yóò wà lo bra yóò wà ló lọ yídi lọ́sàn gan yóò tún talanta lọ aṣọ òkè aṣọ ògì aṣọ òdìlò tó wọ̀ kí ló gbọ́nà lọ́sàn gan o pẹ̀lú torch light àwọn èèyàn wọ́n ń wò pé tààlélé à wọ́n ní mùsùlùmí kàtọ́ ní kíni ni àwọn ìsìláàmù jíndòjíndò gángan bí ìṣe lọ lọ́rọ̀ mú pọ̀pọ̀fù ọkọ̀ ọgbà pọ̀pọ̀fù kí sì ń kó jẹ ọmọlówó dà ó lọ́wọ́ ta ni

láwọn ìjẹ́ àjọ pé ah, ẹnìkan ìmìnà fẹ́ rọ̀ bẹ̀rẹ̀ o lè lélẹ̀ rọ̀ pẹ̀lú ìtún jẹ́ modern yahoo lélẹ̀ o modern gíní o àwọn èèyàn fi wá ń dá ẹjọ́ ìdẹ́jọ́ wọn fi àrí pé àwọn tí a sọ pè ní modern yahoo àwọn nǹkan ìmà أرسل رسله بالمعجزات ظاهرة للخلق بانيات ظاهرة للخلق بانيات àwọn nǹkan ìyanu yìí níjọ́ tó dé àwọn èèyàn rí plẹ́plẹ̀ báyìí kéèkéé nǹkan ní òkùn ẹ̀ẹ́rì àwọn pílẹ́pílẹ́ ó lè máa sọ ńlá kan kọ́ dàbò ìyàwó rẹ̀ kọ́ lóun bí yọ́ mọ̀ kankan tí wọ́n máa ṣe kankan nínú kọ̀rọ̀ wọ́n lè mú tẹ́ǹkì lákan wọ́n ṣe yóò mú kankan wọ́bẹ̀ àwọn tọ́lọ́ yìí ó hàn sáwọn èèyàn báyìí níjọ́ tí àwọn manúṣọ̀ yìí jẹ́ wá bá ànábì èyí sáré pé sọ fọ́lọ̀ rẹ̀ kọ́ bá ní sọ tábìlì láti sánmà torí ti jẹ́ oúnjẹ wà mẹ́ nígbà ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ gbogbo ọ̀nà ń wò bá ìkìkì ń bọ̀ kìí tí wọ́n ní ẹ̀dìjú ọyẹ̀ lápára lọ́wọ́ wọ́n rí báyìí èyí táwọn èèyàn ò rí àti lọ́ọ̀kẹ́ lọ́ọ̀kẹ́ àti aráyè súnmọ́ wọ́n rí àti lọ ní òṣùpá wọ́n bá máàkì lára rẹ̀ bí ìgbà tí wọ́n fi gbá méjì dé ra wọn pẹ̀lú ìfẹ́ sí wọn kò yé wọn kàkàkàkà wọn tó wá máa rí àtìrí ẹnu sọ́tùlù kọmọ̀rù wípé ìkùtàrọ̀ bá ti sáàtú wọ́n ṣàkọlù kọmọ̀rù Àwọn mùjíza wà lára ìmọ̀ náà ànẹ́bí àjú ọlọ́míwó kọfàdàwó kan gbogbo nǹkan okú ẹ̀lú jóná kò sí ǹkankan gbogbo ẹran rẹ̀ kú màálù kú ràkúnmí kú òwú ẹ̀kú gbogbo aṣọ rẹ̀ kò sí mẹ́ tó fi wá kó nìkan àtìyàwó rẹ̀ ànábì ọlọ́ni o ìyàwó rẹ̀ ọwà lọ rẹ̀ sọmọ ọ̀dọ̀ lẹ́ẹ̀dẹ̀ bòmí wọn tó rí tí ọ jẹ àwọn tó súnmọ̀ tó jìrì tí ó gbá púpọ̀ sílẹ̀ ń si tó wá kí ìṣọba dẹ́dà dako an ne masaniyar shekaru bidurin tesu ọmọ tí lò ní sábàbí kó fi ara ní mílá ìwọ́n ló ti lè bá ń kapó ọba rẹ̀ dáwà ní ọ̀dá ìgbàtà àti kapó òdó rẹ̀ dídẹ́ orúkọ dùbìrí jìrìkì fẹsẹ̀ rẹ méjèèjì jẹlẹ̀ níbi tọ́ wa àṣẹ wa ó débẹ̀ omi ọ̀sẹ̀ yọ mẹ́ àádá múkútàtà ló ń bá rìn ní wàṣàrọ̀ omi ẹ máa fi wẹ̀ yọ́ máa patìta máa mú yọ́ máa patinú ṣé ẹ mọ̀ pé ara yá nìkan làwọ́ máa retí wà àtẹ pẹ̀gbẹ̀ ẹ̀mbà ti kó kò tó jímọ̀ ọlọ́run ti dá ìmẹ́yẹ ìmọ̀wò lórí rí ọlọ́run káàkì máa sọ ibẹ̀ ẹjẹ́ agbẹ́jẹ́ kò sí tó tó mọ́ lábẹ́ ẹ̀sẹ́mà tó tó sì pọ̀ yájújú àmàjújú pẹ́mbọ̀ iná tí ó sẹ̀rọ yamani tí ó ma bá wọn ìyànjọ́ ìmọ̀ afẹ́fẹ́ tí ó fẹ́ tó jẹ́ pé gbogbo ẹ bá kú lórílẹ̀ lẹ́ni ọlọ́run níjọ́ tó bá fẹ́ ikú rọrùn wọn bí pàtí ìrànlá fínlọ́fíndà mú tẹ́rí ẹ̀ sí wọn mọ̀ ọlọ́ gbogbo àwọn ẹni rẹ̀ tó bá ti mú àkó lẹ́tàn yọ́ wà á kìdó lórí búkú nìkan lórílẹ̀ tí ò ní ìṣẹ́kù bí kan ti ń dápọ̀ ọlọ́run wọn àdọ́lọ̀ mọ̀mọ̀ àwàbọ̀ ókó rẹ̀ wọ́n dà padà kò sí gbogbo ràkúmí rẹ̀ màánú rẹ̀ ẹran rẹ̀ gbogbo ọba ti para fún ọba tí ń ṣe báwọn òun ni ń pè ṣùgbọ́n tẹ́ rí wípé àǹjìnà sí tí ó ma sún amọ́lọ̀ káàbá wo fún kálùkú tẹ́ bọ́rọ̀ lò bí ẹni pé kèèsùn nílò tí ó gbádùn àwọn nǹkan yìí bó ṣe lẹ́bìí alóyìn náà ẹ̀rọ bí òkè tó àwàlá ìbàmìjẹ́ tó dé yìí eléyìí ọlọ́run ah. ọmọ sí ọlọ́run ọmọ sí àwọn mọ̀ àwọn mùjíza yìí òun náà tó wá bí ma mùjíza àwọn ànábì ọlọ́run olóbí kàrọ́mà àwọn tó bá tán sínú ọlọ́run pẹ̀lú ìgbà àwọn ànábì ọlọ́run gbọ́ kàrọ́mà yìí yóò máa jẹ́ tàwọn ọ̀rẹ́ ọlọ́run tí a jẹ́ àwọn olùtẹ̀lé àwọn ànábì ọlọ́run a jẹ́ wípé kàrọ́mà náà ànábì náà lọ́lọ́run tó fi pínlẹ̀ látara ẹni tí ó tó tẹ̀lé ànábìyẹn kàrọ́mì náà wá pọ̀ ẹ̀ sì lè bá lọ́dọ̀ ẹnìkan àfẹ́mbàjẹ́ ni ọlọ́run èyí tó tún yàtọ̀ sí onítẹ̀lì bí ìbìlìs kéṣù ọ máa fi elédèrèdè ààyàn kí o wá pè ní nǹkan gidi èṣù kọ́ máa fi elédèrèdè ààyàn kí ọmọ pèkéré o kí ọmọ pèkéré nǹkan níbi àkùfọ́ọ̀gù kí wọ́n fọ kó kúnnù kóngbò tí wọ́n fi ń wọn ráìsì tó gáàrí kéèyàn wá nínú owó fi tó jàrọ títí ń bùlẹ̀ ní jẹ́ nírun ààrẹ jẹ́ lẹ́nu ìyá dìkàkan wọ́n ni kí ló dé ó ní àti sinlọ́ǹdì náà ohun àwọn ilé yìí kó kí lẹ́yìn ohun àwọn ó ń bèèrè ọwà bèèrè wípé kọ́dùnmù wà ní ìdìkọ́kọ́ tó mú méjèlè ní rómù àwọn rómù wọ́n pọ̀ méjèlè wọ́n wá ní ẹ̀wù tí kọ́dùnmù ní ìbá agbára wọn ti lọ ẹjẹ́ adọ́gbọ́n fún wọ́n ma ní kápẹ́ ìsìláàmù yí tẹ́ ìtò ní ẹja ì òun ni ojú ọ̀nà tẹ́ ẹ̀jì fẹ́ fi hàn wá tẹ́wà sí ìgbà pẹ́kẹ́ ìṣojú ọ̀nà tẹ́ ẹ bá tó bẹ́ ẹnìkan wá mọ́ méjìlè ìtòyí kó sì máa kù kọ́gbà ó sì nà sí hàn wọ́n mú sí kó wojú ara wọn kọ́dà ìlú òsè ìfìta ìlú òsè ìsìró eléyìn yàtọ̀ eléyìn kí ni o eléyìn yàtọ̀ ara àwọn ojúṣe wa mùjíza ti lọ ọ̀láwò òjíṣẹ́ ọlọ́run èyí tó kù ọlọ́run ma pàwọn ẹni rẹ̀ lé kọ̀ọ̀káyùn kó lẹ́ẹ̀ ṣùgbọ́n bó láti ma áúlìyà Rahman kúrò lára àwọn áúlìyà Shaitan àwọn ọ̀yọ̀ náà àti àwọn orísù ó ní mpù ọwọ́ rẹ̀ àwọ̀ àwọ̀ pé bó ló sì rí sọ́bà jẹ́nà ẹnìkan bẹ̀ fi ń yarùnmọ̀ rẹ̀ jọ kan nínú irùgbọ̀n bí méjì mẹ́ta mọ́ọ̀lẹ̀ ó sì ń sà nínú òkú kò sẹ́rẹ̀ o àwọn ọgbọ̀n sì dátan wọ́n dátan náà àwọ̀ àwọ̀ pé ọsán jáde ní o akẹ́bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o nígbàtà àrùn tán ọjẹ́ tí ma ń pòun kí wákàtí márùn maka ilé ejò rẹ ọlọ́wọ́nú àwọn sọ̀hábà ọba adẹ́dà fà ìmẹ́yẹ nǹkan pọ̀ wọlé tọ́sẹ̀lẹ̀ sí wọn àti rẹ̀ méjì tí a ní òun lọ́dọ̀ sọ́rọ̀ sọ́lọ́sọ́ wọ́n túká wọ́n mọ̀lọ́rí padà ọ̀pá ọwọ́ wọ́n sì ń taná wọ́n fi ń rìnà tó ń kálù ìdílé rẹ̀ ìjọ ṣe bẹ́ẹ̀ padà jọ kejì kò ṣe bẹ́ẹ̀ máa wọ́n gbé ohun fún ìyàwó títàbù mẹ́mẹ́ ẹ̀sá máa jẹ́ díẹ̀ díẹ̀ o fún ìrìnà mọ́mútàbù jẹ́ mẹ́ tí èyàn gọ́mà fún ọ̀rẹ́ títàbù rí òtítán ni wọ́n gbé tábù òrùkà fún kí ọmọ jẹ́bù rí ọdún kan kọ́lẹ̀ yọ́ta ọba ti kọ́ ọ̀hún tó ń jọ́ta à ah, àwọn kàrọ̀mátì a rínú àwọn sọ̀hábà tó rí lórí omi ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ síbẹ̀ fún ojú ogun náà sí lọ irú bó lọ́ntọ̀ kìí sọ́lọ́ o ni ó jẹ́ àmà àmìyàtọ̀ láàrin ẹ̀kí pẹ̀rẹ̀ lórí ọlọ́ tó àwọ́bọ̀ wà kọ́sọ mi báyìí ní mọ̀hánmàdá wà kọ́sọ mi báyìí ní mọ̀hánmàdá wà kọ́sọ mi báyìí ní mọ̀hánmàdá وخص من بينهم محمدا وليس بعده نبي أبدا وليس بعده نبي أبدا وليس بعده نبي أبدا وليس بعده نبي أبدا àfáà ní báwọn ànábì ìṣe wá pọ̀ tó وخص من بينهم محمدا ọlọ́run tó wá dán nàbí sàlẹ̀sàlọ̀tọ̀ o ni akẹ́yìndì gbẹ̀gbẹ̀ kí ló fi sàlẹ̀sà Àtọ́wùlọ́wù al-maqama al-mahmuda. Ọlọ́run fún ní والمقام المعمول هو الشفاعة العظمى ọlọ́run ọba dọ́dà ó fún ànábì ní ìsìpẹ́ gbogbogbò ìsìpẹ́ gbogbo ọmọ nàbí arábàlò kóónú ànábì ní ó kọjá nàbí ní ó gbogbo èèyàn pàtàlù kóónú jẹ́ àfisàfí min hadithi àbírọ́ta tọ̀wí hadithi ìbúkù pọ̀ pẹ̀lú tó ṣẹ̀ṣọ́ gbà ìjàmá ọlọ́run gbà dìde ìṣòròfí yóò máa fàfèrè sínú yóò máa pé ayyatu al-idhamu al-baliya wal awsal al-muqatta'a wash shu'ur gbogbo ẹka fún ara tó ti fán káàkì ẹlòmí àtàǹpàpò rẹ̀ nígbò òdé pẹ̀tàn wọ́n ti rẹ̀ mọ́ ní kánò wọ́n sì fi ara yòókù ti bá dẹ̀mí ẹlòmí ètí rẹ̀ mẹ́lẹ́ amẹ́ríkà gbogbo ara yòókù mẹ́ nàìjíríà ẹlòmí orí rẹ̀ mẹ́lẹ́ australia gbogbo ara yòókù mẹ́ ní uk gbóòrùn sórí orí yóò máa sọ pé àyẹ́pẹ̀lì ìbọ́bùlì bá àlìyà gbogbo ẹ̀yẹ egun tó ti kẹfún wà àwọ̀sọ́rù ní mútàkọ̀ tọ́à àti gbogbo àwóríkèríkè ara tó ti gé dànù wà ṣùúrù ní mútàmọ̀ zíkọ̀ àtàwọn ọrùn ara ẹ máa dodidi kẹwàá gbàdàjọ́ gbogbo yóò mọ̀ sọ́jú kẹtí ẹlòmí inú ẹ̀rùn ó gálùkú ọ máa wù padà mìnà ájìbì bẹ́rẹ̀ láti di egun tí ń bẹ ní gbẹ̀rẹ̀kọ́ wá mí bí ìgbà tí àgbàdo wù sọ́wọ́tí nìkan ẹ̀rẹ́ nǹkan kúfẹ́ gbàdàjọ́ àádìde ṣùfàátán ṣùrọ́tán gúrùlà gúrùmá àádìde kò ní síbá tàlẹ̀fẹ́ ẹnìkankan ẹnìkan ní sí àti president Trump oh tòrọ́tán yíowó yíowówà gúrúlà kò sí ọkùnrin tí wọ́n dàfẹ́ fún john adọ̀dọ̀ ọjọ́ kìíní ànà yọ padà di ògálùkú bí máa sí fọ́rọ̀lì yàdẹ́ ọ̀sẹ̀ntí ìkàkọ́ wà lọ́wọ́ rẹ̀ àwọn lànsáì àwọn olówáyé ó ń kálùkú ó dìde sí fọ́rọ̀lì yàdẹ́ kà sí ìkàkọ́ lọ́wọ́ ẹnìkankan tàbá ti wá sí báhùn àti lè tán ọba rẹ̀dọ̀ mọ̀ wá bínú níbi ìlú náà fún ẹ̀yí tí ó sì ní bínú àmà káwù àti ẹ̀kan lẹ́fún ọba sọ ó ń kánu fún ọmọ wá sọkún pẹ̀lú àgbò àgbò yìí ọ ma wá rìn láàrùn kálukú bí ẹ́ sí òun kálukú bá ṣe tó làgbò ó sì wá rí agún tẹlùmí yóò tutù tí ó ràgbà tí yàn dúró sí tó tutù agún tẹlùmí ó dòdò yóò dẹ̀ kókó sẹ rẹ̀ ìmí ó dòdò yóò di ojúgun ẹlùmí ìmí yóò dé ìdòdò ẹlùmí ìmí òdòdò yóò mú ẹlùmí àyà rẹ̀ dòdò ó ń kálukú ọmọ wá pariwo pé Allahumma qdi bayna lana ọlọ́run wá dájọ́ láàrin wa ọlọ́run ọdá wá dájọ́ tèmi walaw ila an-nar kọ́dà kọ̀ jẹ́ pé ní ma lọ wá dáa mú kàlùkú wà báyìí ọmọ ni yóò rí bọ́ra rẹ̀ ṣe ìjọba ẹ̀kọ́ yọ́họ̀ ìṣẹ́kóyò wà ummi wà àbí yóò rí àrẹ yọ́họ̀ yóò rẹ̀ yọ́họ̀ wà sahibati wà bani èyí ó rí àwọn ẹ̀yọ́họ̀ torí tí ó wà nú ẹnì kọ̀ọ̀kan ni pé tó bá rí mi yọ́ rántí ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ kó màrùn-ún àwọn tí ò ní ọjọ́ náà tó ní gbogbo ọmọ tí bàbá rẹ̀ bá fi síbi ìkọlù kàkùrán tó kàkùrán kò tún ha kò tún lò kò tún kọ́yà àwọn eléyìí adé kan bẹ̀tọ́lọ̀ ó gbè fọ́jọ́gbà àdìkì yọ́ wà ní wọ́n fi dé bàbá àtìyà wọn ẹ̀ntá wà ti dàdé fún àásùn ma dàdé fún ni àbájọ ma wọ́n fúnra wa ìtí àti yàtọ̀nù annìkan ọmọ mi á gbogbo owó ìbọ̀lọ́gí ayé tọ̀sàdé tí ó dé yàn tí wọ́n ẹ̀jẹ́ mú gbogbo kẹ́mítírì kí ó ti bí máa pàwọ̀ èèyàn kọ̀sàdé ẹ̀jẹ́ bì L2 lọ jẹ́ sí ṣùgbọ́n bí tó gbọ́dé ó ti di L1 síbẹ̀ kí mẹ́ta tó yìnbó L2 torí kèése èdè rẹ̀ pìlẹ̀ ṣùgbọ́n bí tó tó fara gbọ́dẹ̀ fún èdè ìdé ó ti di L1 tó ń ti bẹ́ kò ní àǹfààní tí ó fi ṣọ́gbẹ̀rẹ̀ gbogbo ọwà àfọ́jú àwà lọ máa bá wà nàbí nǹkan ọ̀kan wọ́n sì máa mú ẹ̀skíúzì wá níwọ̀n wọ́ta bá àwọ́bọ̀ títítítí táwọn òfin wá dáwà bá nàbí kí sí làwọn èèyàn fẹ́ wá bá ní bẹ̀lọ́ nkọjọ́ ọ̀kọ́ wá dájọ́ kọ́dà kọ̀ jẹ́ pé nílá àwọn gbọ́kọ̀ yóò kéré sí ti ń ṣẹlẹ̀ oṣù ọlọ́run wọ́n wà dìde yóò mọ̀ wá lọ wájú àríṣọ́ ọlọ́run àbí ọ̀wà àkùrí balẹ̀ ọlọ́run wà kọ láwọn ẹ̀yìn kan tí wọ́n ò tí ìfìyìn lọ́run ọ̀rẹ́

kọ̀ọ̀sìtẹ́ mi tọ́rọ wọ́n yọ̀ndẹ̀ fún sógbà alìkẹ́mà àti ànìyàn wa sallallahu alaihi wasallam ìpẹ̀ ìwárè gbogbo àwọn ànàbí wọn sáfàní mẹ́ gbogbo olùtẹ̀lẹ́wọ̀n ànàbí wọn sáfàní mẹ́ tó ń kálukú òsì lè tẹ́rìtì àti ẹni ọba sallallahu alaihi wasallam èyí tọ́lọ̀ ń tó fi sàlẹ́sà àwọn mọ̀ ní máa àátọ̀ lọ́wọ́ nàbí yá ń fàbí látàbílẹ̀ ìfàdọ̀ ilé ọlọ́run fún ànàbì kan ní ọlá kan rí ilẹ̀ àwọ̀pọ̀dì àátọ̀ nàbí yá na muhammadan nísìláà àwọ̀kọ́ àfikọ́jẹ́ pọ́lọ̀n ti fún ànàbí mìírù ẹ̀ àbí ń tọ́ dáa jù bẹ́ẹ̀ lọ. ọba adẹ́dà máa bá nàbí Mùsá sọ kí ọ ma gbọ́rọ̀ náà ọba láìpà ìdarí ṣùgbọ́n níbo ní ti máa gbọ́ lórí ilẹ̀ ọlọ́nìyàn ìjọ ọlọ́run fẹ́ bá nàbí wa صلوات ربي وسلام عليكم النبي صلى الله عليه وسلم ọba ذلك.

àwọn jẹmọ́ mọ́sálásí wọ́n retí ànábì òun ti fẹ́ yọ àbí kan yọrọ jìjì ni ó ṣọ́rọ̀ bá kí nù fún kò jẹ́ kí òyìn ogun ọkọ̀ bó ìsáàmà ó ní aláàmà sọ fíkọ́ ẹni kọ́ ọkọ̀ rẹ̀ lórí mẹ́sálásí kó ń kàlù pọ́wọ́ òun kálukú wà níbílẹ̀ òun tí ọlọ́nu mọ́ yan nábìlà tí yẹ́ pẹ̀lú ohun mo jókòó lórún bá gbé mi lọ fa àdáni rọ́bì kì á tẹ̀lé sóòrọ̀ ọba àdẹ́dà wá bá mi ní àwòrán tí tí ìrí ń tọ́rẹ wà tó ń kàkà lójú ayé àbí lójú rán lójú rán ń bi mí lérè pé yá Muhammad àtẹ́dìrì fi ma yà tásọ̀mù fi ìlmẹ́lẹ́wù láàlá ìrí ànábì àwọn màlàíkà tí mọ́ ń pè ìlmẹ́lẹ́wù láàlá tí a súnmẹ́ mi ọlọ́run ọba jù sẹ́mẹ̀ sọ ọmọ tí wọ́n ń ti àríyànjiyàn sí lọ́lọ́bá àwọn onẹ́ẹ̀sì ni wọ́n hamlatul arush تور يوم الكيامة الله في مان يكون ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية منو ليلا يو منو وابن الكيامة كما فسر هذه الآية حبر هذه الأمة قبل ابن عباس رضي الله تعالى معظمهم àwọn ń sọ àwọn pé ha káwọn ọmọ nàìjíríà rẹ̀ mọ̀ sí mọ̀ nǹkan tẹ́ bá ti ń ṣe ọlọ́ọ̀mọ̀ pẹ̀sẹ̀ wọn rẹ̀ àtẹ̀tẹ́ pẹ̀sẹ̀ bá ti ń ṣe ọlọ́ọ̀mọ̀ gbìyànjá sí annabi ní ìmá ọlọ́run bí kiri fọ́wọ́ ọlọ́run wá gbọ́wọ́ rẹ̀ lé ànàbí láyá ó ń ṣe ọlọ́run ni mo sì rí tútùtù ọwọ́ ọwọ́ dé ìsàlẹ̀ mú ọkàn mi ọwọ́ náà lọ gbé láyá o ọwọ́ dàbí ìgbà tí wọ́n tan iná láàyè bí tàbí máa taná tí bọ́ọ̀bù wá gba ìmọ̀lẹ̀ sára àníbì fa alimtuma fi samawati wal ardi gbogbo tí ń bẹ ń sẹ́mọ̀ mo sì ń mà lójú ẹsẹ̀ gbogbo tí mẹ́lẹ̀ mo sì ń mà lójú ẹsẹ̀ ọlọ́bà tún bẹ́ lọ́nà pé àtẹ́dìrí tí ma yà tẹ́sìmù fi mẹ́lẹ̀ sọ ọmọ ń tẹ́ àmàlẹ̀ káàkiri àsúnmọ́ mi jù kéjì ẹ̀ sílọ́ abini bẹ́ẹ̀ fi dẹ̀rọ̀dájú àkàfàrọ̀ níbi tí ma ń mú ọ́sàbúrídì mẹ́tàrà bí wákà ọlọ́mfimọ̀ ìsbágùlùwùdó alálìmàkárí a mọ̀ káwọn nǹkan tó rẹ̀ jọ́ mi nǹkan fẹ́ fàyọ́ mẹ́rin pé gbogbo tọ́wọ́n fi mà nẹ́bí ó ní agbára ṣùgbọ́n lè kùsọ̀kán wájọ́ náà pé ọjọ́ kan ti ń bẹ̀rí o tánàbí mọ̀ gbogbo ti mẹ́sánmà àti ilẹ̀ ṣùgbọ́n kọ́ pàrà mọ́mọ́ ṣùgbọ́n láàrin táìmù náà tẹ́ẹ̀kọ́ náà dábẹ̀ ń pọ́bọ́ lọ́wọ́ àrùdù bí lẹ́mì ṣẹ̀tọ́nà jù nígbà tó lọ́un bí lẹ́rẹ̀ nǹkan sátánà bí sọ ọlọ́run wá ní kúlìyà Muhammad àríbí yìí tún wá kọ láwọn Allahumma inni as'aluka fílal khairat wa tarkal munkarati وحب المساكين ọba lọ́dà mo ń bẹ̀ ọ́ gbogbo dáadáa máa fún mi sí gbogbo àìdájé mi máa jìnà sí gbogbo tí ọba tó mi jẹ máa nífẹ̀ẹ́ wọn jẹmá gbogbo ẹran bá sọlá fún tí ọ̀fẹ́ kọ́lá yẹ ọ lọ ìmọ̀lọ́mọ ní o gbajúmọ̀ ní o ayé ń gbákẹ́ ní o olówó ní ọ ní o òǹpò ní o téèyàn bá ti ń kó àwọn tí ò tó mára kò ní dẹni ẹ̀yìn ìlọ́fà tó fi jẹ́ pé nọmbà wọ́n jẹ́ tọ́lọ̀ ìbàríkà jù olóhun ń jẹ papọ̀ ṣúnà mọ́lá ní o ìyàwó ní o pọ̀lásọ tẹ́ẹ̀mọ̀ pé inú ilé gan ó kàkùtù ní pléṣì ẹ̀láyìí tí a bá lóúnjẹ kan lálùbáríkà jù lọ́dọ̀ ọlọ́run oúnjẹ tó wọ́pọ̀ bẹ́jù ń bá ti ń fà ní oúnjẹ ń fà díẹ̀díẹ̀ ṣùgbọ́n kí lójú ọmọ àfà ọwọ́pọ̀ mẹ́ ilé oúnjẹ tààdà sínú ọpọ́n tààdà sínú tré tó kàrùkú jọ ń jẹ àwọn ìmọ̀ pàbọ̀ àfin wọ́n wá fọpán gbóúnjẹ fún àtàwà àti kábíyèsí àtàwà àtàwọn olóyè kalọ kí àwọn mọ́mù ìlú àsìkò oúnjẹ wá tó wọ́n wá gbóúnjẹ sínú tré nílá wọ́n kálukú wá ń bù àti àbá ìgbọ́n ìtàníjì àti àwọn àfà wọ́n kálukú ọmọ ni in tí máa ń sọ́ọ̀mù pa àjọjẹ àjọ mú ìmínú rí tàn yìí tí wọ́n sì fẹ́ ìmìkọ́ lẹ́ẹ̀fìran ìmìkọ́ àjọ ma tọ́ bọ̀wọ̀ ní ìmìkọ́ ìgbìgbára ẹlẹ́lòmí gbogbo àwọn nǹkan yẹn wà tásàbú na wo hajji na àwọn fojú kéré ẹ̀ ó sì bí lọ́dọ̀ ọlọ́run ẹwà wo tí àríwádà lónìí ọmọ àyà méjì wọ́n sì máa fi mọ́lẹ́ra wọn kí tí èsẹ pín sáwàdà wọ́n yọ àdàsíra wọn wọ́n yọ bẹ̀síra wọn nítorí pé wọ́n ti pín àjọṣe ìtọ́lọ̀ fi sún àpapọ̀ ṣáájú wọn tó máa jà tàbá ti jọ wùra wà lẹ́nìí háàrí pé àwọn nǹkan yìí bó ṣe sí ń pùtò ká sọ pá fẹ́ pèrà wa padà kọrọrùn ma ṣe náà ó dáǹtẹ́rì sí ni kọ̀yìn sí wá àti ni àga mẹ́fà mẹ́fà tẹ̀fà tẹ́tò wọ́n tó ráńdì wáyé tá a bá bojú wọ́ ìlànà wọ́n tó tọkùnrin lọ́tọ̀ tóbi lọ́tọ̀ ṣùgbọ́n gbogbo wọ́n dojú kọbi kankaná tí wọ́n fẹ́ jẹ wọ́n gbèdé wà síwájú kálukú ṣùgbọ́n ní ìsìn rọ́ kọ̀yìn sọlọ́run òun náà lọ bí ẹ̀dẹ̀ tọ́wọ́ tó táìmù kan ọ̀pọ̀lọ́ gbàbẹ́ kọ̀sẹ̀ tí tẹ́ ẹ bá sì lọ òde tí wọ́n bá ti ti àga bẹ́ẹ̀ lásìkò tá wà yìí àwọn èèyàn wò ah, àwọn ilé ìwò Annabi wa sallallahu alaihi wasallam. Obade da وخصر البيت محمدا وليس بعده نبي أبدا وليس بعده نبي أبدا أنت وابوش lára ẹ̀ta rẹ̀ náà ni pé o náà ni ọ́tàmù nàbí yìí kò sí ànàbí mímọ̀ tí wọ́n ní ìtàkọ́dà annahu sayati nabiyyun bi risalatin nasikhatin li shari'ati muhammadin sallallahu alaihi wasallam bil ijma faqad kafaro. gbogbo ń bá gbà tọkàntọkàn rẹ̀ pé ànàbí mi ìfún bọ̀ tí ó tún mú àwọn òfin mi wá tí ó wà pẹ̀ ìtọ́lọ̀ fọ́nà bí rẹ̀ yìí ó tọ́ ìṣe mùsùlùmí kèfèrí ní o anábìrì yìí sápọ̀ padà kọ́lọ́jọ̀ tó bá dé àsìkò tí ó sọ̀kalẹ̀ sí ọmọ omi ni ó ma múra àti kírùn lọ ni wọ́n wà tí iwájú yóò sì kọjá lẹ́nu hmm, èmi ló kírù lẹ́yìn ìmáàmù ilẹ̀ kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé ọ̀kan lọ́mọ lẹ́yìn ànàbí lọ́nà ti sọ mídà wọ́n ò gbẹ́mi láti wá jẹ́ ànàbí mà láti wá kí n kún ilọ́ ni وليس بعدهم نبي أبدا وليس بعدهم نبي أبدا Àníbà sallallahu alaihi wasallam tó bá ti ìpapòdá rẹ̀ kò ní ìsìlì jẹ́ ànábì. Sallallahu alaihi wasallam, jama'a kó tó di pé àwọn amadíà pín sí méjì tí nǹkan táwọn mímọ̀ tí ó ń sọ́lọ̀ ìfún àpín ẹ̀yí ti mùsùlùmí o kó ní kí làwọn ṣe torí ẹ gbà pé ọ̀gá ayé gula muhammadu annabi bi o ń sì tún lánàbí tọ̀wọ́ lẹ́yìn annabi wa ẹ̀yí ti ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء حليما فرما دار مثل النبي لبيه هو النبي صلوات ربي وسلامه عليه kí wá sànìkan gbogbo ẹmbà lè sọ pé النبي tó ń tẹ̀lé ànẹ́bì kò sẹ́sùn lẹ́yìn rẹ̀ ẹ̀wọ́ gírọ́rùn tọ́ ìjọ tó lọ bá mọ́ àyíwá a sọ̀fẹ́ nìkan a ń pè ní alhallaj nígbàwó lọ́fẹ́ mi kí ni ti hàn sáwọn èèyàn kí ni ti hàn síjọba kí lọ padà pé rẹ̀ kí sì ni tí ọ padà sí ọba bí kọ́mọ̀tì láyé mọ́ ìlò fi jẹ́ wípé a súnmọ́ lọ nǹkan mọ́ mẹ́ẹ̀sìn àwọn èèyàn kan bẹ tí wọ́n bá polówó ọjà wọn fún a táàbà nímọ̀ ń pẹ̀ sí dáadáa a kọ́yìn sí ọjà tánàbí ni a wá náà ni o a sì gbọ́já wọn mú tí wọ́n bá ń sọ wípé innal habiba alladhi yurbihi dami ó ní ọlọ́run tó jọ lólùfẹ́ mi tó jẹ́ wípé kí n para mi fún tó bá fi hàn sí mi pé ní ọ̀yọ̀ nínú tọ́lọ bá ní kí n dúra mi ní ọ̀yọ̀ nínú ẹ̀sọ̀ fún wípé dàmí halalun lahu wallahi dúra mi fún bọ́lọ̀ bá ní lọ ní ọ̀yọ̀ nínú nílọ pọ̀kùn tó fún bọ́rọ̀ bá nílọ kúrú tó kàwé kí mú ti mẹ́bẹ̀ yóò ẹ̀sọ̀ pé ọ̀nà tọ̀ bá ní tọ̀ láti fi tẹ̀jára mílẹ̀ sí lè ṣílì wà lè harọ́mì yálà mọ́ wà ní harọ́mù ọlọ́ni o láyé ọwọ́ rẹ̀ àbí mọ́ wà ní ìta tí èsì harọ́mù ibi kíbi tó bá ti ní para mi náà ní para mi fún sí nítorí wípé kò sí tó wù mí jọ lọ́nà ọ̀rọ̀ yẹn yóò tóbi lẹ́mí àwọn èèyàn pé ẹ́ àwọn tí wọ́n tẹ́nu ọlọ́ni o kẹ́nì kan wà dojú eléyàn kọba tí ń sọ wípé wọ́n máa jẹ́ ara àlẹ́ ikú fi dínì min harrod ọba tẹ́ẹ̀wọ̀n pàdá yíò èmi ọlọ́run nífẹ̀ẹ́ ìjú ara yí gan lọ in táà bá fi gbọ́lọ̀ yé ilẹ̀ àṣírò àwẹlé òkè kú ọgbà rẹ̀ dàtà nàbí lẹ́ta ànábí ọ̀sẹ̀ sí ojú o ànábí ọ̀sẹ̀lá kò sí ẹ̀sì ojú kò sí pẹ̀rẹ̀ ọlọ́run fẹ́ni kankan

ó sì kú ẹsẹ̀ kan sí káàkiri ilé mi ó náà ni àbọ̀dá ó alájẹ́mi rí máa ń ṣe wá àbọ̀dá ó alájẹ́mi máa ń ṣe wá fáwọn ṣẹ̀bí wọ́n àbí ìgbò nílé ìlà fáwọn ṣẹ̀bí wọ́n àbí ìgbò دون الله فهو الشفيع والعزيز لله فهو الشفيع والعزيز لله أقول لكم رأيت يا مسلمين جماعة akí bàbá wa ìmáàmù ọba rẹ̀ ọba ní kí wọn akí ẹ̀bà bàbá ní ìjókòó pọ̀lọ̀bà ìmáàmù ọlọ́bà ní kí wọn àti àfáwọn àgbà ẹ̀dàkùn àwọn mahad ẹ̀dàkùn ilé kí a dákẹ́ orí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ àtúnṣe pé gbogbo àpapọ̀ta òyìnbó méjì gbogbo bàbá onímọ̀ sí níbẹ̀ ẹ̀dùn tó yọ náà ẹ jẹ́ kí a dákẹ́ láti fi gbọ́ wọ́n fẹ́ sọ fún wa yìí gbogbo wa ni wọ́n fẹ́ ká sọ̀rọ̀. àbí sọ́sọ́ àti mẹ́kì sọ rọ́bìlà ah. àwọn bàbá ìmáàmù wọ́n ní kí á bẹ àwọn màmá wa kí wọ́n jọ kí wọ́n fún àníṣẹ́jú díẹ̀ jẹmáà àwọn ọ̀rọ̀ kékèké kan tẹ̀lẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tẹ̀lẹ̀ ní alìkọ̀ta ti sẹ́yìn wípé ilẹ̀ tí ma ń sú kè wáyú àyè ìbéèrè àwọn èèyàn sí ma ń búkàtà àti bèèrè àwọn òsì tẹ̀ máa pàlọ sí Ìbàdàn nígbò tó tẹ́ wọ́n tún ní àti rúmọ́ àti òrúmọ́ àwọn tí wọ́n ń bá ìjọba jà wọ́n ń mi àlàáfíà lù àwọn ti dé bá Ìlọrin o àwọn ti wà lọ́nà ṣẹ́yìn o kọ́dà wọ́n ń sọ̀rọ̀ ọ̀nà Ìjẹ̀bú Òde yìí bí ẹni wípé bọ́kọ̀ ọba kọjá ń bẹ̀ wọ́n ọ̀gbọ̀rọ̀ lẹ́sà ọkọ̀ ogun wọ́n tẹ̀lera wọn ni wà láàárín ọmọ obìnrin ọlọ́mọdé méjì tí ń rìn bọ̀ kọjá pé ojúgbó tí ń rìn bọ̀ èèyàn lè kó ilé tàbí ríyàn ní àárín bí òpó náà 20 free free lọ́sẹ̀ ìdámbọ̀ alábàgbàgbà náà ṣùgbọ́n ọba dẹ́dà máa fìṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa mọ́jà ti sábà bí àbúrú àlìjọ́ tẹ̀lẹ́nu fẹ́yìn ẹnú ní ìjọ ìfẹ́lẹ́nu fún wa àwọn elétò ìjókòó wọ́n wá jókòó wípé kí a gbèsíwájú àbá àti gbogbo àwọn àjẹ̀má pé táa bá ti ẹ̀fẹ̀ gbé alípọ̀ ipò ní ìrọ̀lẹ́ bí àsìkò wo la tó lè ti sí ọjọ́ wo sì ní kọjẹ́ kọ́ mọ́ jẹ́ wípé àwọn elétò sọpá wọn ńlá àléwa lọ torí pé ẹ̀sìn lájọ́ ń ṣe ń bí kí lájọ́ ń ṣe o ẹ̀sìn tàbákẹ̀rin ẹ̀mìjì mẹ́ta kọ́ sọpá aláìsìrú ọjọ́ báyìí ìṣẹ́wẹ́jì láti bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àti láti àsìkò báyìí àwọ̀ àwọ̀ pé àwọ̀ àjọjọ síra kan lẹ́yìn ọjọ́ kan o náà ni júmọ́ lẹ́yìn kí ni o àfi tí àbúwà nìkan ọba wú ilé mi ní bádàn tí wọ́n wà wú sẹ́gbẹ̀ẹ́ lè mọ̀ tí tó náà ọgbà júmọ́ àmà lọ ọmọ ìsànà àbá brazil ṣe àbá sàlámù wá jẹmọ́ baraka mọ́rọ̀ kọ̀kọ́ à ọjọ́ ìwòlá tó ń fẹ́ tí ọba jẹ́mọ́ndé ọba ṣe ẹlọ́tọ̀kẹ̀ tí ń wí alhamdulillah ẹjẹ́ mọ́ máìkì lọ fún Mbọ́wà bá. Wọ́n rẹ̀kùnmù sàráhùn fún ọ̀kàtù.

bí ọ̀bá ìmọ́mù bá fún mi ní àǹfààní ìṣẹ́jú méjì péré kí n kàn pé bí èèyàn márùn sí mẹ́fà káàsì foríkorí kí n sọ̀tọ̀dọ̀ mi káà náà sọ̀tọ̀dọ̀ wọn kí n máa pé ṣáṣà brazil abábùl basit abábùl salam eh, eh,